Thank you. Hello. ay wàá lè máa pè ò ní sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ò ń pè mí ò sọ̀rọ̀ náà o ń pè nọ́mbà mi ò sọ̀rọ̀ you dey call my number you no talk you no talk. yes you dey call my number you no talk your number you no ah. ah oh my god you see the ring now cut am cut am e dey e weak my battery na auto leader he give am he put am ó kàn ń rí ja ó ń rí ja yọ tètè lọ́ọ̀tì ẹ̀ ká pẹ́ má máa tẹ̀ don't match the game. you can accept the game, he said they watch your back. Eh? He said they watch your back. Now because he gave my back now. ok Larry. wọ́n ti wá Brasil! down.